ìjọba òjọba bá ti rí ni orí wọn fi rí pé mọ́fò ló lò fọ́ òfun tẹ̀nà hmm. òfun ají tẹ̀nà awo ire o òfun ají tẹ̀nà awo ire òfun ají tẹ̀nà awo ire o òfun ají tẹ̀nà awo ire. òfún ló tẹ̀nà fọyẹ̀kú òfún àájì tẹ̀nà àwò ire.